la ojúmọ́ ire ètò ojúmọ́ ire náà ló wọlé dé ní wẹ́ẹ̀dìwẹ̀ ní ti wẹ̀rẹ̀ tí kálí àjírẹ́bí ṣé àlàáfíà lẹwà báwo lorun iṣẹ́ sùn dáadáa àwa náà sùn dáadáa la ṣe jí wá sí ibà ẹ̀ ní ayọ̀ àtàláfíà Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ọmọ bíbí ni wonderful dayo. Kújẹ́rẹ́ ẹ̀dẹ̀ tí mo pé tẹ́ bá ti rí mi ní orí ètò ojúmọ́ báyìí àkìyẹ̀mí ah, ah, finest bọ̀bọ̀ òun náà bẹ́ẹ̀ ní agodo. nígbà tó wọlé báyìí tó bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi orin ṣé ká lè mọ̀ pé ọmọ Dayọ̀ Kújọ rẹ̀ wà lóbìnrin àwa tá a mú orin kọ dáàdì tèmi ò kọrin o ọmọ ń sọnà wọn náà ni. ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa ẹ ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ òun náà ló mọ tèmi tẹ̀yìn tọmọdé tàgbà àti gbogbo àwọn tó bá ń wò wá ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò wá. Àyìnkẹ́. Yes jọ nítorí Ọlọ́run kí ló dé tó fà ètò yìí láàárọ̀ yìí wọ́n jẹ́ orí rẹ̀ wò orí rẹ̀ wò ìbéèrè la béèrè kí ló dé tó fà ètò yìí. mo fà ìtẹ̀lẹ̀. Ọlọ́run ọba ìgbéraga dé àní kí ló dé tó fàìn. no mo fàìn too because question yẹn wá dàbẹ́ ni pé bóyá mi ò fàìn rí mo ṣẹ̀ wá ń àdìsọ́wọ́ tó fi fàìn láàárọ̀ yìí yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ni. <sighs> Eh, ok mama gist ẹ later mama gist ẹ later. Ah! Ah, a tún ti dé bá a ṣe ń dé <laughs> àti pé kíní tẹ ẹ mọ̀ jẹ àti gbé ka yín mọ́ ní gbogbo ibi tẹ ẹ ah, bá wà ṣé lélẹ̀ wà ní abẹ́ ti débi iṣẹ́ hmm. ṣé ṣọ́ọ̀bù lẹ́wà ibo ló ka yín mọ́ ṣe ń gbádùn ẹ̀ mọ̀ pé dandan ni ojú ọjà náà ni máa wà báwọn sì sí lójú ọjà wọn á máa múra àti lọ sójú ọjà báyìí. ọkọ ẹ kọ́ máa kọ́ ti lọ kọ́ máa ti lọ kọ́ máa ti lọ. ẹ tí ì lè lọ ẹ farabalẹ̀ ẹ lò ṣe é rí lónìí nǹkan tá a jọ fẹ́ bára wa fà kò ṣe nǹkan tó le rárá àmọ́ mo lè mo guarantee kinní kan ẹ máa gbádùn ẹ̀ ẹ máa kẹ́kọ̀ọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ń gbòòrò kí ló ti ń ṣẹlẹ̀ ń gbòòrò gbogbo ẹ̀ náà lẹ máa padà rí lórí ètò láàárọ̀ tòní kí lójú ọjọ́ ṣe rí sójò máa pa yín àbójò ò ní pa yín. àbúrò ló máa pa yín ẹni tó dé òpa tó ń rún òpa kí láá pa. ebi ló pẹ̀lú wa rẹ̀. ebi <laughs> wọ́n ní ẹ̀sán ẹ̀dókè náà káwọn nǹkan tí wọ́n ń tà lójú ọjà bá a bá padà dé káwáṣí kìíní ọ̀hún kánà lẹ̀ ká máa nà pa tiyẹ lónìí sàn-án sàn à ń bọ̀ ètò Ojúmọ́ Ire òun náà ló ti ń tẹ̀síwájú lórí amóhùnmáwòrán Orísun Orísun làgbà Orísun lọ̀gá mo tẹ̀ máa ń sọ fún yín gbogbo àgbẹ̀ kẹ́ má lọ máa sùn torí tó o bá ń sùn ò ní sùn lórí Orísun àwa ò kì í sùn ọpọlọ wa ṣe sílẹ̀ twenty four seven torí ẹ̀ náà la ṣe máa ń sùn ní gbogbo ògbà ẹ̀ mo tún wá ń kí ilé ẹ̀kọ́ sí wípé ẹ kú ojúmọ́ ẹ kú òwúrọ̀ bá a ṣe máa máa lọ síbi iṣẹ́ wa káàkiri ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ èyí tẹ́ ẹ máa wa ọkọ̀ ẹ má mu ọtí kẹ́ ẹ wọ ẹ má sáré jù ẹ má sáré jù kò síbi tẹ́ ẹ kánjú lọ ẹ̀yin èrò náà ẹ ṣe dáadáa ẹlòmíì àwọnú mọ́tò láàárọ̀ báyìí àti kíyàn gan a lè bẹ́ẹ̀ kí wọn bọ́sẹ̀ máa kanra rẹ̀. ó ń sọ̀rọ̀ kìkì. wọ́n á máa kanra. ó tiẹ̀ kẹ́lòmíì bó ṣe fẹ́ wọnú ọkọ̀ báyìí ìkanra ló ń gbé bọ̀ ṣé mo kó ba ẹ mo ní ẹ má ní káàsì lẹ́nu. àbí mo ní kẹ kẹ kẹ jí ní òdì bẹ́ẹ̀dì. mo ti gbọ́ orin kan tó dùn tí n bá ti ń kọ́ wọ́n máa sọ pé kò sí káàṣì bá ń gbé káàṣì kò sí káàṣì bá ń gbé káàṣì kò sí káàṣì bá ń gbé káàṣì kò sí káàṣì <laughs> ṣé wọ́n ní káàṣì. cashless policy la wà báyìí. káṣe fọ̀rọ̀ cashless policy dẹ̀ ṣé káàṣì wà nílẹ̀. networkless gan-an tó wà báyìí. sọ̀rọ̀ <laughs> owó gbà. owó bo. ṣé nígbà tó bá dé di pos ṣé owó tó ń gbọ́ ò máa lé ẹ. títò táwọn èèyàn ń tò báyìí ó ń dẹ́rù báyàn òun tó fi jẹ́ pé mo kàn tiẹ̀ wo kinní kan pé báwọn bàbá ṣe ń ṣe ń lé lẹ́nu ọjọ́ mẹ́ta torí gbogbo àwọn nǹkan oríṣiríṣi tèmi ti rí ń gbòòrò lẹ́nu bíi ìjọ́ bíi mélòó kan bẹ́ẹ̀ bá dé Ìkẹjà ó láwọn nǹkan tá à ń rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé kò gbùngàn ó ní nǹkan tá à ń rí bẹ́ẹ̀ gbogbo bí làwọn èèyàn kan ti ṣàǹsọ pé ó ṣe bákan ó ṣe bákan àwọn baálé ilé wọ́n máa bọ́ gbòòrò ẹlòmíì o sì rí yẹ́yẹ́ píṣọ̀ eléyìí tó jẹ́ pé ó dìdì jókòó sórí káńtà báyìí báyìí tó bọ́ ṣọlẹ̀ pé ẹ kò kópa mí bí o. ètò bọ́ sí òun kan ó wá ń bẹ bàbá pé bàbá ẹ tiẹ̀ ṣíwọ́ṣọ́ onírọ́ kọ́ má fòun lẹ̀ bàbá yẹn sunkún ni pé ọmọ òun sick òun ò tí ì ron jẹjẹ òun ò tí ì ṣe gbà kó tẹ wá tó kó tún wá dé di atm kó má rówó gbà. Ah, wàá tò wàá rí èrò báyìí tó o bá wà tò tó bá kù díẹ̀ kó o débẹ̀ wá wá lówó tán àmọ́ ah. ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kí ni nǹkan tá a jọ fẹ́ mú tá a jọ fẹ́ mú sọ láàárọ̀ yìí tá a jọ fẹ́ yànnàná láàárín ara wa àní kí ni pàtàkì bàbá nínú ilé Mm. ọ̀tọ̀ọ̀tọ̀ ni o wọ́n ní ìyá ni wúrà bàbá ń jígí. ìyá màá ní wúrà bàbá màá ní jígí. ó pọ̀ ọjọ́ tí ya bá kú ni wúrà bàjẹ́. ọmọ ìfẹ́ máa intimidate. ọjọ́ tí bàbá bá kú ni jígé ọmọ fọ́. jígé ò fọ́. <laughs> a ní báwo ni ká ṣe ṣe pé àwọn bàbá nínú ilé kí ni àǹfààní tá a máa ń rí jẹ táwọn bàbá bá wà nínú ilé pẹ̀lú wa ọ̀tọ̀ ni kéèyàn ní bàbá kí bàbá wà nílé ọ̀tọ̀ ni kó jẹ́ pé kí bàbá yẹn kó ṣe iṣẹ́ bó ṣe yẹ kó ṣe nínú ilé àwọn bàbá kan wà wọ́n bá ti jí láàárọ̀ báyìí kọ́mọ tó jí gan alélé wọ́n ti yá dànù ó bá tún dòru ìgbà e, ẹlòmíì gan tiẹ̀ ti close ibi iṣẹ́ láti fi five o àti wálé kàn ní problem ẹ̀ á kàn ní sùúrù díẹ̀ ń gbòòrò kò ní fẹ́ tètè wálé pé kó má lọ di rushing á fẹ́ dé níbi one bíi two hmm. so that everywhere á ti cool nígbà tó bá máa wọlé àwọn àǹfààní kan dẹ̀ wà tó jẹ́ pé tí bàbá bá wà nílé àwọn ọmọ á jẹ ìyàwó á jẹ àwọn ará àdúgbò gan á jẹ lára mọ̀lẹ́bí ọ̀hún hmm. àwọn ọmọ tá à ń bí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn kan wà sọ pé àwa ọmọ 80s àwa ni best generation nǹkan excuse excuse dáàdi wà nílé lẹ ṣe ń sọ bẹ́ẹ̀ o hmm. bí dáàdi ò bá ti sí nílé ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ máa rí o jẹ́ fún ẹ fọ̀rẹ̀ scandal kan mo ní ọmọ kan ládùúgbò ọ̀dọ̀ wa ọjọ́ pé wọ́n dúnrún mọ́ pé ó jalè àkọ́kọ́ náà jẹ́ ọkọ́ ṣètumọ̀ ẹ̀ wọ́n sọ pé wọ́n dúnrún mọ́ èèyàn torí àwọn ọmọ tó wà lé tí wọn ò gbọ́ Yorùbá débẹ̀ tó bá ní wọ́n dúnrún mọ́ èèyàn ìyẹn ni pé wọ́n parọ́ mọ́ èèyàn ọlọ́run ìjà arógun àdúrà àwọn kan wà jẹ́ pé apurọ́ mọ́ ni tako ni wọ́n wọ́n bá ti purọ́ mọ́ ẹ̀ tí wọ́n wá dúró mbẹ̀ àníṣe mo rí nígbà tó ṣe irú nǹkan tọmọ ẹ̀ rí lọ́jọ́ ẹ̀ lélẹ́yìí wọn ló wọnú yàrá ẹnìkan ó wá mú nǹkan ń bẹ̀ ọmọ lòun ò wọbẹ̀ débi tóun fẹ́ mú nǹkan ẹnu ọ̀nà lòun dúró sí ẹ ọmọdé wọn kúkú mọ nǹkan kan ọlọ́run káwọn ọmọ wa ṣáà máa máa rìn lé olódì ni lóòótọ́ àwọn ìyá kan wà ó jẹ́ pé wọ́n lè lákìkanjú tán lè ṣe bí ọkùnrin tán lè ṣe àmọ́ ṣé ẹ ríbi tí ọkùnrin bá dúró sí tó bá ti ń sọ̀rọ̀ kò bá àjọkùnrin tó tutù kò bá àjẹlẹ̀ tó láction tọkùnrin bá ti dúró ọkùnrin dúró tán ni o obìnrin á dúró lé àtọ́jú ilé a máa ń dúpẹ́ lọ́wọ́ wọn torí iṣẹ́ tí wọ́n ń ṣe lé kì í ṣe kékeré àmọ́ ọkùnrin tó bọ́ gbòòrò tó lọ ná gbàrá tó ná gbòòrò káwọn ọmọ lè jẹ kí ìyá lè jẹ kí lè lè tòrò káwa náà lè lílé lórí ká lè ju kọ́kọ́rọ́ tẹ́nàǹtì ilẹ̀ ká gbalé tiwa ọkùnrin ń ṣe iṣẹ́ kìí ṣe pọ́kùnrin àmọ́ ọkùnrin tí ì bá dúró lé eh, ó máa ń kóyà jà àwọn ẹbí ẹ̀ ni ọkùnrin tí ò dúró lé báyìí sìn nígbà kan bá sọ pé a fẹ́ jáná lé yín o. obìnrin àwọn obìnrin mi ò la kán tó tọ̀. obìnrin wo ló fẹ́ bá yín máa jà lọ́rọ̀ ọ fẹ́ jáná lé yín. ọkùnrin ló máa sáré sọ́tún sósì pé òkè ṣẹfẹ́ ṣe gbá ṣẹfẹ́ ṣàwò ó yá ẹ̀ṣẹ̀ gbá. then nǹkan tí mo tún wá rí sọ̀rọ̀ yẹn ni pé ipò tí bàbá máa ń ṣe ní nínú ẹbí ó pọ̀ gan. ó pọ̀ o. ká wá lọ ká mú lọ ká lọ mú lọ sórí bó ṣe máa ń discipline ọmọ. Hmm a lè fi bí ìyá ṣe máa discipline ẹ má ṣì mí gbọ́ àwọn ìyá náà wà tó jẹ́ pé ipa táwọn náà máa ń kó láyé ọmọ wọn ó da o bọ̀ ẹ lè fi wé ọkùnrin bọ́kùnrin ṣe máa dí ti dáàdì mi kí n máa ṣe nǹkan lọ́wọ́ ń sìn kọ́lọ́ ń bá mi fọ̀rọ̀ kẹwọ̀n kí n máa ṣe nǹkan bóyá èmi àti mọ́mí tẹ̀ ṣe sẹ́yìn mẹ́sàn mo ní ariwo yẹn gan lásán ó ah. máa rókì lọ́kàn mi àti pé yé ẹgbẹ́ fún bàbá bàbá dé nínú mi màá mọ̀ pé bàbá ìṣọ́sí tí mo ṣe máa <laughs> tí mo ṣe máa ra palọ́lọ́ kúrò ń bẹ̀ yẹn cause àwọn ìyá wa ká má parọ́ a máa rí wọn fín. náà jẹ́ pé àwọn lajọ ń jókòó bẹ́ẹ̀ ni tajọ máa ń ṣe gbogbo ẹ̀ a máa rí wọn fín gan ariwo tí mọ́mí lè pariwo lẹ́ẹ̀mẹ́wàá àyìnkẹ́ kúrò ń bẹ̀ yẹn kí sì máa wò pé mọ́mì ni màá mú sí wọn lórí àyìnkẹ́ kúrò bẹ́ẹ̀ màá ní àmọ́mì ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ fún mi few minutes mo sì ń bọ̀ àyìnkẹ́ kúrò bẹ́ẹ̀ bọ́ tí dáàdi mi bá pariwo àyìnkẹ́ mo ní ọ ò tí ì need instruction orúkọ lásán tí wọ́n bá pè Àyìnkẹ́. tí bá gbọ́ wọ bí ìyá èrè kó má ṣe kínní ẹ̀ mọ̀ pé dáàdì mi ti dáàdì mi ti sọ̀rọ̀ dáàdì kọ́ ló máa fọ̀rọ̀ kẹ́ dáàdì mi ti sọ̀rọ̀ torí ẹ̀ tá a máa sọ̀rọ̀ pé as in discipline bí àwọn bàbá ṣe máa discipline ọmọ ó máa da. ó jẹ́ ìrántí ìgbà táwa wà secondary school ni tàbá èmi ní ah, ọmọ líle làwa <laughs> bẹ́ẹ̀ bá ti rójú wa ẹ̀ fún ọmọ líle làwọn ilé <laughs> bẹ́ẹ̀ bá wá ní bring your parents tomorrow. wà á kọ́kọ́ wọlé wò pé ta ló fẹ́ pè mọ́mì àbí dádì irú àwọn nǹkan bẹ́ẹ̀ mọ́mì la máa ń sá lọ bá ìyá Yẹmí ó ti hmm. ṣe skul ẹ ẹjọ́ o wọ́n wá wọ́n ní kẹ́ ẹ wá sí skul o àmọ́ tó o bá ti lọ bá dádì ẹ pẹ́rẹ́. ó tán. ah sadiku ní skul wa jọ mo ṣe wa a ṣe wa ń jẹ siri nígbà tí dadi sadiku wá sí skul wa <laughs> dadi sadiku ń bọ̀ nítorí pé wọ́n ti ní kí sadiku ó pe òbí ẹ̀ wá láti ilé ni o hmm. àmọ́ nígbà tí dadi sadiku ó wọlé torí tó o bá wojú sadiku wọn àmọ́ pé wọ́n ti lu eléyìí <laughs> ẹ má jà sọ pé wọ́n ti lu wọ́n tọ́jú ẹ̀ àwọn ojú àwọn apá kan ti wà lápá àbí kan nígbà tó dé skul gan nígbà mr jẹgẹdẹ rí tíṣà wa ni dáàdì ẹ má bínú a ní ìdá ti disturb yín a kàn ní a fẹ́ sọ pé kẹ́ ẹ bá wa bọ́mọ yín wí ni àmọ́ mo ṣe rí i mo rí i pé ẹ ti bá wa bá wí wà ó dáàdì ẹ lè máa lọlé àmọ́ tó bá jáwọn ìyá wa ni kàkà kí ìyá bọ́mọ gan wí gbà mí ìkúnlẹ̀ ni. àbí kọ́ máa kí kọ́ máa péye ọmọ mi lẹ ti nà báyìí ọmọ mi lẹ ti ṣe léè fún ọmọ mi lẹ ti ṣe kí lọmọ kí lọmọ mi ò bá ṣe kí lọ. a nílò àti máa sọ fáwọn bàbá wa ní gbogbo ibi tí wọ́n bá wà wípé bí èèyàn bá jẹ kó lọ kó máa rántí àti padà sílé nítorí wípé àwọn ọmọ tẹ́ ẹ fílẹ̀ sílé aya tẹ́ ẹ fílẹ̀ sílé wọ́n fẹ́ kẹ́ ẹ wà nílé kẹ́ ẹ tiẹ̀ jọ tàkùrọ̀sọ kẹ́ ẹ jọ ṣeré pọ̀ gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé kẹ́yìn náà máa mọ̀ ń pa ẹ̀ torí ẹ wò àwọn ọkùnrin tó jáde síta ló mọ bó ṣe ń ṣẹlẹ̀ ń gbòòrò tó máa padà sílé àwọn náà máa jókòó tọmọ tó máa sọ fún wọn pé má ṣe é báyìí o má lọ báyìí o nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ àmọ́ gbà tí ìyá bá wà nílé tí yóò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ah, fẹ́ ṣe. àgàgà kò tẹ̀ wá lọ jẹ́ pé ẹbí obìnrin. tó bá jọmọ obìnrin lẹ. tó bá jọmọ obìnrin lẹ ń tọ́ ẹ o róòlù bàbá yẹn ṣe pàtàkì o cause ó dàbí pé ọmọ ṣẹ̀ máa kó ṣẹ̀ máa bàlágà bọ̀ ni. fine ìyá máa ṣe tiẹ̀ bọ àwọn ọkùnrin lọ́mọ bó ṣe ń lọ ń ta àwọn ló mọ itú dáàdì mi á ní wo èmi ni mo mọ itú táwọn ọkùnrin fi obìnrin pa. ó ní wọ́n ṣe ń sọ wípé olè báyìí òun ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta kì í ṣe lórí ilẹ̀ lẹ́nìkan lórí àpáta bó lè bá rìn lórí àpáta ẹ ah, ah. fò lè lẹ́ àgbélé mọ̀. akínyẹmí dáàdì mi á ní èmi ìyé ò lè mọ̀ toróbìnrin ni àwa náà la tóòsì yẹ la fi fẹ́ yẹ ní ẹ fi bí ẹ àwa la mọ bí ọkùnrin ṣe ṣe tó tó bá ti di pé ọmọbìnrin ti ń dàgbà ẹjọ ẹ̀yin bàbá ẹ máa create that special time fún wọn láti máa sọ̀rọ̀ fún wọn pé ẹ wá kò ń ṣe gbogbo ọkùnrin tó bá fẹ́ fẹ́ ló nífẹ̀ẹ́ o hmm. má jẹ́ kó bá yí ẹ̀ dáàdì mi á sọ pé tídìí bá bàjẹ́ tó ní ìdí ló máa dà àwọn ẹlòmíì máa wà wọ́n fẹ́ bá ẹ̀ jẹ́ ni irọ́ ni má gbà hmm. àwọn ẹlòmíì wọ́n fẹ́ ṣe nǹkan tí ò dáa fún ẹni irọ́ ni má gbà. dádì gan ló máa tún máa kọ insta tó máa lò tó máa ti dé. pé ah, kí ló sọ fún ẹ báwo ló ṣe tó sẹ. kí ló sọ torí yẹn style tó lò fún ẹ yẹn style tó sọ yẹn filẹ̀ wọ́ fún bíi two days ó máa padà ní kó wá bá òun lé wọ́n ṣàṣọ kó wà torí pé bàbá ti mọ̀ ni o torí gbogbo kínní a máa ń tò ní step by step ní láwọn ọkùnrin a máa tó kí ní ẹ̀ step by step ní torí kí step kan má bàa wá yẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ dẹni náà ọmọ ọkùnrin náà ọwọ́ tí bàbá máa fi mú àwọn ọmọ ẹ̀ pa ó yí ju ọwọ́ tí ìyá tó máa fi mọ́mì mi a lè jọ fìdí gbòdì. gbogbo nǹkan la lè jọ ṣe pẹ̀lú ra wa nílé kí ló kọ́ ya yìí kẹ. tẹ́ bá ti gbọ́ ọ̀nù <laughs> mọ́tò dádì tó bá ti ń bọ̀ báyìí ah mo ò jẹ́ gbàgbé. akẹ́ má bínú mo rántí nígbà tá à ń dàgbà hmm. tá kéré bàbá bá superstar ni bàbá celebrity òkújọ́ rẹ̀ o kújọ́ rẹ̀ o kújọ́ rẹ̀ o tí dáàdi mi bá ti wá ń bọ̀ tá bá ti gbọ́ pampan kó jẹ́ inú compound àwa gbogbo wa gbogbo ẹ̀ máa tún sẹ́ẹ̀tì ṣe ni. dáàdi bọ̀ dáàdi bọ̀ a máa ya ni ọjọ́ kan mú ọ̀rọ̀ sínú ìgbọ̀nsẹ̀ mi stubborn díẹ̀ ní ẹbọ kí tiẹ̀ ló ṣẹlẹ̀ gangan ah ó dáa kí ọmọ abẹ̀rù bàbá mo ní bẹ̀rù bàbá mi o wọ́n kọ́ mi o àmọ́ ah, kí ló ń ṣẹlẹ̀ gangan. dàkàn tẹ price bàbá wò mí. mo kàn dúró síta ni dádì mi kàn ṣe pánpánpán mo dúró síta ẹ̀gbọ́n ti gbọ́ pé dádì hàn wọ́n sáré wá sílé ìta tèmi wà mo sì jókòó síbẹ̀ tí dádì mi wọ compound tí mo padà tí dádì mi ọjọ́ tó bá tún bí ẹ̀rẹ̀ tó bá tó bá rí i pé mò ń bọ̀ tó ìwọ ah, ṣé mo wípé ní áfíríkà báwa òbí báwa mọ̀lẹ́bí bá a ṣe máa ń kóra wa jẹ àwọn nǹkan tá a máa fi ń tọ́ra wa gẹ́gẹ́ bí ìdílé kan inú bàbá sí ọmọ ọmọ sí bàbá ìyá sí ọmọ ìyá sí bàbá gbogbo àwọn nǹkan báwa ṣe ń gbé láìfò wa culture tá à ń lò ní Áfíríkà ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń train ọmọ láwọn ìlú bòmíì ó wá necessary fún wa tá a bá ti jọ wà káwọn bàbá yẹn máa mọ̀ wípé iṣẹ́ wà fún wọn láti ṣe hmm. bàbá ò gbọ́dọ̀ máa sáṣẹ́ hmm. torí ọ̀pọ̀ wa àwọn bàbá a máa sáṣẹ́ o àwọn èèyàn kan wà tèmi ti pàdé tó jọ pé tí n bá rí wọn nígbà míì ojú a máa tì mí pé èmi gan tún jọkùnrin hmm. nígbà tó o bá rí ìyàwó tá a kàn róró wọn yàbá yẹn tá a máa rìn títì táwa káwọn ọmọ bíi méjì mẹ́ta lẹ́yìn wọn á gbé abọ́ lọ́wọ́ wọn fẹ́ lọ ra oúnjẹ ń ta ẹ̀ wá máa béèrè ah! pé ibo ń bàbá yín wà. ọ̀rọ̀ ń bẹ ẹnu àmọ́ <laughs> àmọ́ àkọ́kọ́ dókè lọ́hùn náà tá a bá dókè káwo kí ló ń ṣẹlẹ̀ tá a bá tún wá padà dé ojúmọ́ ire ó sì ń tẹ̀ síwájú ní orísun ọgbọ́n orísun ìmọ̀. ẹ káàbọ̀ padà ojúmọ́ ire ṣì ń tẹ̀ síwájú láti orísun tv orísun ọgbọ́n orísun ìmọ̀ orísun entertainment orísun àwọn àṣà orísun àwọn rárẹ̀ àwọn pọpọ lító skíngbá àwọn tá à ń fúnra wa jẹ tá a jọ ń gbádùn láràárọ̀ bó ṣe wà nìyẹn torí pé tẹ́ ẹ bá ti jáde lónìí ẹ gbọ́dọ̀ gbádùn ara yín èmi máa ń láì táwọn yẹn bá fẹ́ jáde kán máa smile jáde ẹlòmíì máa wà jẹ́ pé wọ́n á ló jí on the wrong side of the bed kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá kàn tiẹ̀ jí on the wrong side of the bed padà síbẹ̀ gbé e síbẹ̀ kó jájọ wò kí n ṣe a máa change ẹ fún ẹ ó lè change ẹ sí wùsà àlọ́ gbọ́dọ̀ ginger ó gbọ́dọ̀ vibrate ó gbọ́dọ̀ exhilarate ó gbọ́dọ̀ ah, oh god calm down calm down oya oya ẹrọ ẹrọ olúwa mi ẹrọ àwọn ọkọ tó fi important kéèyàn ní bàbá lélẹ léyìí. ẹrọ bẹ́ẹ̀ ni akínyẹmí ọ̀rọ̀ pé àwọn tó fi important kéèyàn ní bàbá yẹn màá tún lọ sórí ọ̀rọ̀ kan àmọ́ ẹ jẹ́ kémi náà tún máa fi àǹfààní kí gbogbo àwọn olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹlòmíì ṣe é tó bá wá ń jáde láàárọ̀ ẹ rí dájú pé ó smell nice smell nice lọ sí gbogbo ibi tó bá ń lọ ah. tó bá jí láàárọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin gẹ́gẹ́ bí ọmọbìnrin má kọ̀wé kó kọ̀ jáde. àrùn tó gbà yẹn ò ah, dáa o. àfi ẹ̀mí ní sùúrù èmi nífẹ̀ẹ́ pé ọkọ̀ tẹ̀ kọ́kọ́ fẹ́ orí mi ò fẹ́ kí mi láàrọ̀ kó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi mi ìsọ tó bá ti wẹ̀ tó bá sì wà nílé o tó bá ṣe wá prepare láti máa jáde ẹ wò pé òkè ẹ jẹ́ ká wo ètò ojúmọ́ yìí ìtọ́nà ojúmọ́ rẹ̀ tán tẹ ṣe ń prepare láti máa jáde yẹn ẹ rí dájú wípé ẹ fi gbogbo àwọn pàfún yẹn ẹ tẹ̀ sí ara kẹ́ ẹ máa jáfe kán ní dáadáa kò ní dáa kó rìn lẹ́gbẹ̀ẹ́ yàn kí gbogbo aṣọ ẹ ti máa rún lé o ti rún aṣọ ẹlòmíì o ti ẹ mọ bó ṣe ń lọṣọ gbọ́ ló ti lọṣọ gbẹ̀yìn ẹ jọ ẹ máa rí dájú wípé ẹ ń lọ aṣọ yín tẹ bá fẹ́ sọrí tó o bá ṣe present ara ẹ báyìí lọ ṣe máa bẹ̀rẹ̀ má ṣe kọkọ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kọkọ sọ mo lè pẹ padà pẹ excuse me akínyẹmí mo nífẹ̀ẹ́ bó ọ̀sẹ̀ ń gbà. àwa ọkùnrin a tún máa ń ṣe àní àní mo like iṣu bọ̀bọ̀ rẹ̀. iṣo iṣo yẹn nice gan. Ah, ó gba àwọn àwọn kan wà tó jẹ́ pé láyé ìgbà ọlọ́run ti àti ẹ̀dùgbọ́n ọlọ́run ti gbàkóso àìbá wọn wọ bọ́ọ̀lẹ̀ kájà wọn bíi tàtijọ́ ayé ìgbà kan ṣé wáyé pé èmi máa ń láì kí n máa jókòó sí tòsí sódà tó bá ti má ti dé bus stop mi màá kàn sáré bọ́ọ̀lẹ̀ màá kàn navigate ní asọ́mọ ẹ̀kú màá gbérọ́ you know in case of anything bá fẹ́ fọ ah, kí ló fẹ́ happen bẹ́ẹ̀ mo ti tẹ́lẹ̀ mo ti bọ̀ ẹgbẹ́ kọ̀ǹdọ́tọ̀ ni mo máa ń wà excuse tí o bá wà ní ẹgbẹ́ àwọn kọ̀ǹdọ́tọ̀ kan tí wọ́n bá ti fẹ́ máa gba owó tí wọ́n bá ti fẹ́ máa gba owó dáa bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sórí ìbàdí táyà tí wọ́n bá dúró sí ẹ̀gbẹ́ <laughs> tọ́ bá ń gbà balẹ̀ ẹ lórí báyìí ìgbà tẹ́lẹ̀ yẹn bá ń <laughs> sàbà tó bá ń gba kinní yẹn lọ́hùn tó bá ń nọwọ́ báyìí ah, bros. àgàgà kọ́ wa lọ nọwọ́ sá ẹni tó ń kanra ní àlàyé ẹ̀wọ̀ ẹ̀ka bẹ̀rẹ̀ package ọwọ́ yín dáadáa but really kinní yẹn náà òótọ́ ni ó máa ṣẹlẹ̀ kò sẹ́sẹ̀ nu pé òun ṣe kọ̀ńdọ́tọ̀ ó lè ló bọmọ jẹ́ kò tiẹ̀ sí wo as long má jẹ́ anybody sọ anything as long as tó ti ń ṣe iṣẹ́ tó dẹ̀ ń gba owó àmọ́ ẹ má wàá rí i pé torí ẹ̀ ń ṣiṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ ẹ̀ náà kẹ́yìn náà má tiẹ̀ máa ah jíjà ẹ múra dáadáa ẹ spray ara yín ẹ lo gbogbo nǹkan tó yẹ pé ah akínẹmí. Ah, tí má sọ fún ẹ pé mo ṣe kọ̀ǹdọ́tọ̀ nǹkan àmọ́ tá a bá ṣe kọ̀ǹdọ́tọ̀ tá a bá pó jáde tá a bá jáde tán <laughs> ṣèbẹ́nu iṣẹ́ tá a ti ń pawó tá a ń aṣọ tó dára máa wọ̀ tá a máa jáde ẹ̀yin wọ déré màá kan búùtù <laughs> mẹ́sẹ̀ mi tí máa jáde tán sí ẹ pé ah. ṣòro ọmọ ni wà á ti gba nọ́mbà mi fúnra ẹnu mọ́tò kó tó mọ̀ pé kọ̀ǹdọ́ tó máa gbowó ni akọ mi ò ṣe ní pọ̀ set àwọn ní tòsí. akọ̀ẹ́ ti ń pọ̀ jù akọ̀ẹ́ ti pọ̀ jù lórí ètò ojúmọ́ rẹ ẹ má gbàgbé wípé lórí ètò ojúmọ́ rẹ ẹ láǹfààní láti mọ bí ojú ọjọ́ ṣe máa ń rí a dẹ̀ máa fún yín láwọn funny funny funny funny videos tá a máa fún yín gẹ́gẹ́ bí ìṣe wa ẹ má ì tí yí kúrò lórí Orísun ẹ má ì tí lọ sọ́jà ẹ má ì tí lọ àwọn ọ́fíìsì yín ẹ jókòó kájọ jẹmúlá ètò Ojúmọ́ Ire. a ṣe ń sọ̀rọ̀ nípa àwọn bàbá àti àǹfààní kí wọ́n máa wà nílé pẹ̀lú àwọn ọmọ gbogbo mọ̀lẹ́bí lápapọ̀ tá a bá ní ká sọ pàtàkì kí bàbá wà nílé especially tó bá jẹ́ pé ọmọ obìnrin pọ̀ nínú ilé mo mọ wípé mo mọ ọmọ kan tá a forúkọ bò láṣìírí tó jẹ́ pé ẹ jẹ́ àforúkọ bò láṣìírí hmm. torí nǹkan tọ́mọ yẹn sọ fún mi ó gbomi lójú mi kì í má parọ́ ó ní ẹ̀gbọ́n òun kan àbúrò bàbá òun kan a máa fi tipátìkúùkù máa fi ẹ̀yìn já ilẹ̀kùn wọlé mọ́ òun lára ó ló ti ṣe bí ẹ̀ mélòó kan ṣùgbọ́n òun ò lè sọ̀rọ̀ síta torí tó bá ti ṣe tán ó ló máa bẹ̀ òun ó ní tó bá bẹ̀ òun tán gbogbo nǹkan tó dáa láyé yìí òun ló máa rà tó máa fi tó máa fún òun látún máa fún òun pé jọ má sọ fẹ́ nìkẹ́ni. Ah, nígbà tó bá ṣe bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ọmọ òun ti wá kà á sí pé ó dàbí ẹni pé bó ṣe ń rí rèé ọmọ ti gbà kámú. ìgbà tí hmm. bọ̀dá yìí tó tún padà lọ ki ọmọ mi mọ́lẹ̀ nínú ilé kan náà tó wá di pé yẹn wá doyún hmm. ó ní yam pẹpẹ skata skata iṣu atayan ẹ wá béèrè pé ibo ń bàbá wà wọ́n ní sélọ̀ ń bàbá ó ti wà lórí omi ó ti lọ hmm. àní ó mọ̀ ṣiṣẹ́ rẹ̀ ìyá ń bẹ́ ń lè mélòó ni ìyá fẹ́ ṣe mélòó ni ìyá fẹ́ ṣe níbi táàbúrò bàbá wà ẹ wo àwọn bàbá àwa bàbá àwa tá a ti ń bímọ àwa tá a ti ń tọ́mọ àwa tó jọ pé Ọlọ́run ti fi ọmọ tó ti ń bàlágà tó ti fi jíǹkí wa ẹ jẹ́ a máa wẹ̀yìn wò hmm, ẹ jẹ́ a jọ máa wẹ̀yìn wò nítorí wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro láyé òde òní ó kàn ń bọ kì í gbá gidi gan o torí wípé tẹ ẹ bá gbọ́ nǹkan tí àwọn èèyàn ń fi ẹ̀dá ara wọn tí wọ́n fi ń ṣe nígboro hmm. wàá mọ̀ wípé àwọn boys ò nice wọ́n bá sọ pé boys are not smiling àwọn boys ò smile àtọ̀ nítòótọ́ ẹ wá jẹ́ káwọn bàbá kí wọ́n máa dúró lé àwọn ìyá wa náà ẹ̀yin náà nu ẹ̀yin náà jọ ọ́ hmm. ẹ máa fi àǹfààní lẹ̀ kí lè máa tutù torí tẹ bá béèrè lọ bàbá mi pé kí ló tẹ̀ kí n tètè wálé. iṣẹ́ ọwọ́ ìyàwó ni. a ní ìyàwó ni àti òun bá ti délé sí òun bá ti délé sí ogun ni a máa tójọ́ tójọ́ tójọ́ ni fóònù mi ò gbọ́dọ̀ dún kíní gbọ́dọ̀ ṣe kíní ẹ̀yin ìyá. ẹ fi bàbá lọ́kàn balẹ̀ kí bàbá lè máa wálé lásìkò tó tọ́ àti lásìkò tó owó tó yẹ kí dáàdì máa kó wálé kó má lọ síta pé cause mo dẹ̀ máa tún realize ọkàn ṣe ó tún depend lórí bí ìyá tó bá ṣe gbé ọkọ ẹ̀ hmm. ó depend lórí bí ìyá bá ṣe gbé ọkọ ẹ̀ ni ìfẹ́ yẹn ṣe máa gbilẹ̀ sí tó nínú ayé bàbá tí ìyá ò bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tíwà obìnrin yóò bá da àwọn bàbá mi wọ́n máa ti pàṣẹ pé ìwà ìyàwó yẹn ò da wọ́n á tún máa ti gbogbo ìkórìíra tí wọ́n ní sí ìyàwó yẹn wọ́n á máa ti sáwọn ọmọ yẹn gbogbo bó ṣe yẹ kó tọ́jú àwọn ọmọ yẹn wọn ò nílé ìtọ́jú wọn á wò pé kí ni ẹn tá a bá fẹ́ èèyàn máa ń gbọ́mọ ẹ̀ èèyàn ń gbọ́mọ ẹ̀ jó nígbà tí ìyá bá ti ń fi tó ti ń fìtìná ti ọkọ hmm. tó ti ń fi gbogbo wàhálà alẹ́ ayé tó ti ń kólé ọkọ láyà àṣẹ ẹ̀ mọ̀ wípé ó máa sánlé tó bá sánlé ẹ̀yin náà lẹ máa lọ tójọ́ ẹ̀yin lẹ máa sọ wípé ẹ kì í wálé kì í ṣe kinní kan kì í ṣe kinní kan àwọn ẹjọ́ kan dẹ̀ wá jẹ́ pé ẹ mọ̀ àwọn ọkùnrin àkín sọ̀rọ̀ much akam àkín pariwo ah kí n lè pariwo ah kí n lè parantia tó bá ti béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ honestly honestly mo wish pé mo le explain but èmi ni mi ń bá bèèdì gbélé èmi ni mi ń bá gbélé ká ní pé ẹ lè wá sílé mi for like just ẹ kàn wá nílé pẹ̀lú mi for like two days ká jọ ṣe weekend kan ẹ rí nǹkan tí ojú mi máa ń rí nínú ilé ẹ jọ̀ọ́ ẹ̀yin màmá hmm. kò séèyàn tí kò ní tiẹ̀ lára o gbogbo apáta òun lálábùkù wa lára a máa manage ara wa ni ẹ dẹ̀ yéé sọ àwọn ọ̀rọ̀ kò bá kù gbé sí ọkọ yín lójú àwọn ọmọ àti rí àwọn ìyá mi tó jẹ́ wípé tí wọ́n bá bú bá léèlé <laughs> lójú àwọn ọmọ yẹn gan bàbá yẹn ò ju báyìí lọmọ sí finish ah. ìyá ló gbé ìyá ló gbé àwọn ìyá ló gbé bàbá lé àwọn ọmọ yẹn lọ́wọ́ ṣe ó dìpẹ́ lórí bẹ́yìn ìyàwó lé ẹ̀yìn ìyálé bẹ́yìn náà ṣe máa ń ṣe tẹ́ bá ti ṣe dáadáa ó ti tọ́ ṣé ẹni tó yẹ pé ẹ̀ ń kẹ́ dádì lójú méjèèjì báwo ni dádì ò ṣe ní kẹ́yìn gan tọmọtọmọ kẹ́dẹ̀ máa wò ó kí wọ́n máa wò pé ẹ kò sí ẹ tó bá lò ó lọ náà nìyẹn máa tọ́jà àgàgà kí ìyàwó yẹn wá lọ ní change díẹ̀ lọ́wọ́ máa tọ́jà ọmọ mi dẹ́ni rẹ̀ ó máa náwọn àkókò kan tó jẹ́ pé ó máa ní the action bàbá yẹn láyé àwọn ọmọ yẹn tí ó sì ìwọ tó bá bímọ ọkùnrin ṣé ọmọ oríṣiríṣi nǹkan tó ọmọkùnrin ṣe ọmọkùnrin mi ṣé ẹ fẹ́ ṣe ọmọ pa ni ṣé ẹ ń tẹ̀lé jáde ẹ ń tẹ̀lé lọ sukùl ọmọkùnrin mi bóyá ó ti ríbi táwọn tó kù ẹ̀ ti rán ń gbọ́wọ́ à ń fa ti bí à ń fa ta tí bàbá bá wà ń bẹ́ẹ̀ táṣàn bá ṣẹlẹ̀ bàbá yẹn ló máa dájú pé wá kí ló ṣe à tá fi dàgbà tí a fi dàgbà kí ẹmí tí mo ká bàbá mi ṣì wà láyé tí n bá <laughs> tí mo ti ṣe dàgbà tó yìí tí mo mọ̀ pé òkè ó tẹ̀ ti tó kí àwọn bàbá náà tẹ̀ máa sọ pé tó bá rọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ èèyàn kéèyàn mọ̀ kọ́ máa maintain pé òkè mo máa pick race dáàdì mi á máa bọ̀ màá ṣáìtì dáàdì mi náà kan màá máa tẹ̀lé ọkùnrin ta ló bí mi who born me who born you ta ló bí mi. wọ́n ṣe máa ń sọ ọgbà ẹ̀ wá ní who born you. jẹ́ pé ọ̀nì náà tó bá yẹ pé mọ́mì mi ni kí ni ìyá fẹ́ ṣe. ó ní báwọn ọmọ ṣe máa ń gbé àwọn ìyá àárín wọn fẹ́ má ṣì mí gbọ́gbọ́ ṣé mo pé ìyá ìyá náà ló bí wa ìfẹ́ yẹn ti máa ń jẹ́ ká ti lẹ̀ pọ̀ jù. thank you. àmọ́ ah, bí tọmọ tiwa náà lè di ẹja ṣèké <laughs> ojúmọ́ ire náà ṣì ń tẹ̀síwájú o àwọn ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ yìí ẹ wo ẹ má fi sọ́wọ́ ọ̀tún àtọ̀ hmm. bẹ́ẹ̀ ṣe ń jẹun lọ́wọ́ yẹn owó òsì tẹ̀ fi jẹun òun ni kẹ́ fi sí kẹ́ ẹ má bàa fi jẹun nítorí wípé tó bá fi máa di ọ̀la tó dọ̀tún la tó dọ̀ṣù tó ń bọ̀ tó dọ̀tún tó ń bọ̀ tó tiẹ̀ di bí ọdún mẹ́wàá lónìí ẹ wá rántí pé ah àyìnkẹ́ àsakínyẹmí dẹ̀ sọ o ipe tó bá jẹ́ pé mo respect ọkọ mi lójú àwọn ọmọ tó bá jẹ́ pé mo pọ́n ọkọ mi lé lójú àwọn ọmọ right now àwọn ọmọ mi ò ní máa disrespect dáàdi o. tó bá tẹ tó bá jẹ́ bá disrespect bàbá tó bá kó fọ̀tí fún ẹ láyé ẹ kí yẹ gan máa ṣe láyé ẹ ò ní ṣe irú ẹ mọ́. ọmọ tí ò bá dẹ̀ ti respect bàbá ẹ̀ definitely táwọn ọ̀rẹ́ ẹ bá ti ń wá ẹ wálé àwọn ọ̀rẹ́ ẹ ò lè pọ́n bàbá ẹ lé tó bá dijọ́ táwọn ọ̀rẹ́ ẹ bá wá disrespect dádì ẹ lójú ẹ kí ló máa sọ. bámi ló máa sọ fún ẹ wípé wà ó gbọ́dọ̀ kúnlẹ̀ kí àwọn àgbàlagbà wọ́n á ní bọ̀wọ̀ fún ìyá àti bàbá ẹ̀ kò kí ń ṣe ìyá àti bàbá ẹ̀ nìkan àti gbogbo àwọn tó jù ẹ lọ́jọ́ orí wàá bọ́ ọjọ́ kan dádì mi fẹ́ bọ́tà wọ́n fẹ́ bọ́tà nínú sitting room èmi fẹ́ wọlé èmi kọ̀ wò pé ah, same same náà. ní èmi ti ẹ̀rọ nǹkankan so bí dáàdi mi ṣe ń bọ̀ yẹn èmi náà wá fẹ́ wọlé tẹ̀lé wọn dáàdi mi padà sẹ́yìn tó bá rí tágbàlagbà bá ń bọ̀ wá dúró wá yá àtọjọ́ ẹ̀ mo ti pick cos mi mọ́ sáìdá dáàdi ẹ̀ ṣe wá fẹ́ máa fàyà gbá mi ni tó bá rí tágbàlagbà bá ń bọ̀ dúró kágbà kọjá ó yá padà sẹ́yìn mo wá padà sẹ́yìn dáàdi mi wá kọjá wá ní ó yá ṣẹ̀ṣẹ̀ wọlé. Ah. àwọn ẹ̀kọ́ kéékèèké kéékèèké tó jẹ́ pé èèyàn lè má kà sí ẹ wò àwọn kan wà tó jẹ́ pé àwọn ọmọ wọn gan bóyá ọmọ ò tiẹ̀ sí lọ́dọ̀ wọn bóyá ọ̀dọ̀ àwọn ìyá àgbà làwọn ọmọ ń gbé tí ìyá àgbà bá rí i pé ọmọ kékeré ti ń ṣẹ̀ tó bá sọ fún ìyá ẹ tó bá sọ fún wọn pé màá pe dáàdì ẹ fún ẹ ń sìn hmm. ọmọ yẹn á <laughs> asitop ó lè bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ gan pé grandma ẹ jẹ́ má pè dádì mi ẹ má pè dádì mi hmm. ẹ̀yin bàbá ọkùnrin lèmi náà o lágbára lọ́wọ́ ọlọ́run èmi náà dẹ̀ láwọn ọmọ tèmi náà ń tọ́ hmm. ó jẹ́ kí n máa sọ fáwọn ọkùnrin ẹgbẹ́ tèmi tán wà ń ta wípé ẹ dákun torí ọlọ́run hmm. ẹ dúró lé ẹ tọ́jú ọmọ. create time bẹ́ẹ̀ bá kàn ti ẹ̀ dúró lé láti jọ monday di weekend tó bá ti ń di friday ẹ máa create time weekend yẹn ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kan decide pé bí o tiẹ̀ sí mọ́tò ń lé ẹ pé ráì. a mọ̀ pé iṣẹ́ yẹn ṣe pàtàkì bàbá mi àti màmọ̀ pé òkè nígbà tẹ́ sọ pé kí n máa jókòó sílé kí n máa tọ́jú ọmọ sọ òkè kí n máa bẹ́bí sí tọmọ iṣẹ́ ń kọ́ báwo nìyàwó ṣe máa jẹun tó bá síṣẹ́ ọlọ́run má jẹ́ kí aya mi daya láya kọ́mọ mi dọmọ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin bá lélẹ̀ ìyàwó yín ò ní di ìyàwó níyàwó torí nǹkan tó bá ti mú ẹlòmíì fún ìyàwó yín lówó ọbẹ̀ owó orú owó yọ̀ọ̀ta ìyàwó yín ti ń di ìyàwó níyàwó ni ẹ̀ nǹkan tó bá mú àwọn ẹlòmíì wá máa fọ́ àwọn ọmọ yín ló ń jẹ bàbá mi ọmọ yín ti ń dọmọ lọmọ lẹ̀ mo wá gbàlájà fún gbogbo ẹ̀yin baálé lé wípé ẹbí yín kò ní di ẹbí ẹlẹ́bí ó tún wọ́n pé ẹ tí bá ṣiṣẹ́ ẹ ṣé kí láyìíká àti akínyẹmí sọ ṣé mi ò ní ṣiṣẹ́ ni a mọ̀ pé iṣẹ́ yẹn náà ṣe pàtàkì iṣẹ́ yẹn náà lẹ fi ń rówó tẹ fi ń tọ́jú gbogbo ẹbí yín àmọ́ ẹ máa rí dájú wípé ẹ ń wà ń lé ọkùnrin mi àti ẹ ti máa kó sáwọn ọmọ yín lórí ń ta ẹ nímọ̀ ẹ wà á lé ẹdẹ má máa jẹ́ bàbá tó ń kanra kọ̀sá kéyẹmí àwọn bàbá mi wà àwọn ọmọ wọn ò lè gbéná wọ ojú wọn. èmi ò mọ̀ dídá àwọn bàbá mi tó jẹ́ pé gbogbo àwọn problem gbogbo àwọn problem tẹ́ ẹ̀ ń face ń bíṣẹ́ àbí àwọn problem tẹ́ ẹ̀ ń face láàrin ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín àwọn business partners ní tẹ́ ẹ bá ti wá délé irú irú situation tó wà nàìjíríà báyìí hmm. a ní kò sówó ń gbòòrò kò sí káàṣì kò sí káàṣì ẹ bá ti wá délé báyìí ẹ wá lọ wú sábẹ́ igi máńgò <laughs> ẹ wá wú síbẹ̀ tọ́ bá wá pè é pé oúnjẹ ti ṣe tán ṣé mo sọ fún ẹ pé mi pa mi ṣé mo sọ fún ẹ get out wá tún wá lọ rí bàbá tó ń àlọ́ ah, bá tí wọ́n ń kárò ló kọ́ra ah, ọlọ́run ọba kọ́lọ́run ó ṣàánú wa ni. àmín àmín ẹ yé máa kanra ń lé ẹjọ́ ẹ fojú sílẹ̀ fún àwọn ọmọ yín tẹ́ bá fojú sílẹ̀ fún wọn làwọn ọmọ yín ṣe máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ dádì one guy ní school ó ń try láti ṣe kinní kan àbí bóyá bàbá kan tẹ̀ ń wá ń ta ó fẹ́ máa spank ìdí ọmọ yín gbà tẹ́ bá ti ń kọ́ra tẹ́ bá fojú sílẹ̀ báwo lẹ ṣe fẹ́ mọ̀ gbogbo ẹ lólùfẹ́ wa ètò Ojúmọ́ Ire ó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́yẹ̀ àti Akínyẹmí bọ̀bọ̀ ẹ jẹ́ ká ní ìsinmi ráńpẹ́ tá a bá máa padà dé kékeré ètò ojúmọ́ ire ń tẹ̀síwájú ẹ kú ìjókòó. lóní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ kínní ọ̀hún ti ń lọ ní díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá ṣe gbé síbi ẹ káàbọ̀ o ojúmọ́ ire náà là ń sọ pé mọ́ yín láti iléeṣẹ́ Orísun TV níbi tẹ́ ẹ ti ń gbádùn Akínyẹmí ọmọ Johnson tóun ti aya mi orí ìtàgé Àyìnkẹ́ ọmọ Bọ́ńdà Dayọ̀ Kújọ́rẹ̀ pọ̀ ṣàkàrà pọ̀. tòun ti aya mi orí ìtàgé. ó ti yí ẹ náà. ẹ pẹ̀lẹ́ <laughs> ẹ pẹ̀lẹ́. màá mọ̀ ṣe claiming ẹgbẹ́ mọ̀ ṣe claiming bẹ́ẹ̀ bá dé gbòòrò ẹ mọ̀ claim rẹ̀ bá a bá ti jọ wà nílé agodo ń bí ó ti yé yín couples goal ní couples goal kéré ọ̀hún a ti ṣe oríṣiríṣi àwọn nǹkan ohun la ti ń sọ látàárọ̀ tó já sí pé bá a ṣe ń ṣàlàyé pàtàkì bàbá nínú hmm. ilé. Mm kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe láàrin wa kí ni nǹkan tó yẹ káwọn bàbá máa ṣe kí ni nǹkan tó yẹ káwọn ìyá náà máa ṣe láti máa ran bàbá lọ́wọ́ kí iṣẹ́ yẹn lè rọrùn fún gbogbo wa àti fà á débì kan tó lápẹẹrẹ àmọ́ àwọn jára kankan wà níbẹ̀ tó yẹ ká kàn ká fi sórí àìsí orí kéèkì ká fi ibẹ̀ fún yín àkọ́kọ́ ọbẹ̀ madam mo fi ọlọ́run bá bẹ̀ yín dáàdì iṣẹ́ ń gbọ́ ẹ̀yin méjèèjì ẹ collaborate ẹ collaborate ẹ ṣe collabo bí ìgbà Don Jazzy àti D'banj tó bá jọ ó ti yé yín ẹ jọ ń tuyọ lọ ẹ má jẹ́ a máa fẹnu kan bá ọmọ wí àbí ẹnu méjì ẹnu mẹ́ta ká máa fi bọ́mọ wí ẹ jẹ́ àpanupọ̀ kájọ bọ́mọ wí rè bí ò bá tiẹ̀ tẹ́yìn lọ́rùn mọ́ mi ẹ ní sùúrù tójú yín ò bá gbà ẹ kú òun ìyá mi ànírọ́ babalágbájá ò lè bá ọmọ ẹyin bẹ́ẹ̀ yẹn o lè máa na ọmọ fún mi bẹ́ẹ̀ má báyé ọmọ mi jẹ́ fún mi má. Eh! wọ́n ní àyà ọmọdé ni wèrè díìsì kí ló máa fi ń kó kí ló máa fi ń hmm. gbé kúrò pàǹtẹ́rẹ́ nígbà tẹ́ bá ní kí baálé ẹni tó bàbá tó bímọ ìwọ ìyá ọmọ ẹ ṣe nǹkan tí ò dáa baálé ilé yín bá wí ó ti pakuru mọ́ bàbá kódà ẹlòmíì àfẹ́ lọ́kọ ẹ̀ mú láṣọ pé ó ṣe ń na ọmọ mi bẹ́ẹ̀ yóò ti nà má bà láwọ̀ jẹ má ṣe kinní kan kíkan báwo lọmọ yẹn ṣe fẹ́ gbọ́ràn. tó bá wá dọ̀la tó wá ku bàbá àtọmọ́ ńlé tí wọ́n bá sọ fún ẹ pé orí ẹ̀ dá lọ́rùn ẹ̀ àwa yí ọ̀sẹ̀ ti bàbá ẹ̀ pé kí ló wọ́n rí dáàdì. ọlọ́run máa ṣàyẹ ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn ọjọ́ tó bá ti gbọ́wọ́ sókè náà bàbá àti yẹ àyè tiẹ̀ ti ta mo ò ní yí ọ̀rọ̀ yẹn pé ìwọ lòun ìwọ lòun wò bẹ́ẹ̀ o tiẹ̀ ti dàrú ó ti ó ti rún jẹ́gẹ́jẹ́gẹ́ ọlọ́run ò ní jẹ́ kí tiẹ̀ rún. àyíké àdè <laughs> ìwọ lòun wò bẹ́ẹ̀ tó o bá gbọ́ àwọn òròyìn kan ẹ̀rù ọlọ́run á tún bà ẹ́ sẹ́ẹ̀ ẹ̀rù ọlọ́run á bà ẹ́. àwa sọ ni pé àwọn bàbá tí ò dáa bàbá tó ń ṣojú sí ẹ̀ mm. tó ń ṣe dáadáa tó ń ṣe mm. rẹ́gí tó ń ṣe gígan mm. ìwọ bàbá tó bá ń wọlé ti ọmọ ẹ tó fẹ́ lọ máa ó wò ó tó kọ́ gbé kọ́ gbé iná kọ́ dà kọ́ wà dẹ̀ lórí then Akínyẹmí bàbá mi máa ń ṣe nǹkankan ah bàbá mi ah. kọ́nà bá mi fọ̀rọ̀ kẹ́ bàbá mi bàbá mi ò ní ìrò wípé torí òun lòun bí wa kò ní ìrò wípé torí òun lòun ní ilé tá à ń gbé tí bàbá mi bá máa wọ yàrá wa gẹ́gẹ́ bí ọkùnrin bàbá mi máa ń kan ilẹ̀kùn. Hmm, kọ́tì. bàbá mi máa kan ilẹ̀kùn kọ́sọ́ mọ̀ pé ọmọbìnrin ni wá àti bàlágà a lè dísà láti sùn ní yàrá wa ní ìhòòhò a lè má wọ nǹkan kan bàbá mi á kan ilẹ̀kùn kókókókó ọmọ olówà bẹ́ẹ̀ tẹ́ bá wọ aṣọ ẹ para mọ́ mo fẹ́ wọlé. ìyẹn ni mutual respect wà láàrin àwọn àtọmọ. Hmm. bàbá mi kò ní sọ pé bóyá torí òun lòún bí wa kókó wá já wọlé. kókó wá já wọlé màá wá ah ah dádì ẹ calm down là kí ló ṣẹlẹ̀ dádì mi ò ní rò pé torí pé ọmọ mi nìyí àti kékeré mo ti ń gbé yín dádì mi máa respect ó respect wípé ẹ ti dàgbà ẹ ti bàlágà mọ́mì mi náà lè fẹ́ wọ yàrá ẹ̀gbọ́n mi tán jẹ́ ọkùnrin kó má kan ilẹ̀kùn. gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó tiẹ̀ ah! ó ṣe pàtàkì náà mutual respect àárín òbí àti ọmọ ó ṣe pàtàkì gan ṣẹ́dẹ̀ rí i bàbá tó bá ti ń ṣe bẹ́ẹ̀ tó bá ti ń fagídí wọnú yàrá lọ bá àwọn ọmọ tó ti kàn déédéé sílẹ̀kùn hmm. tó ti ń gbójú wọ́n ìwọ́n ìwọ́n ìfáwọn ọmọ hmm, ẹ bá dékìtì báyìí sìn mi lè ka iye àwọn bàbá tí wọ́n ti jù sọ́gbẹ́ ẹ̀wọ̀n tó jẹ́ pé ẹ̀wọ̀n gbére òun ni wọ́n wà torí pé kí ni wọ́n ní wọ́n bá ọmọ wọn bá wọn ṣeré kò tọ́ hmm. ṣe rí àwọn nǹkan kéékèèké kéékèèké ọkùnrin ni wà náà o ti ń wọlé ọmọ ẹ ti ń wọ ẹ lójú o ti ń ṣílẹ̀kùn lọ wọ ọmọ níbi tí ò yẹ kó o ti máa wọ ọmọ ẹ ah, ah, nígbà tó ọmọ ọmọ ẹ ọmọ obìnrin tó o bí fúnra ẹ tó ń kọjá tó ń rò pé ah máa wọ ọmọ ẹ ṣe ó dẹ̀ ló gbá kan. mo fi owó àtọmọdé ẹlẹ́mu mò ń jáde lọ́jọ́ kan a wà nínú traffic traffic wà bàbá yìí ó dẹ̀ ní ọmọbìnrin kékeré méjì àtọmọkùnrin kan bàbá yìí fẹ́ tọ̀ ó dẹ̀ bọ́ sílẹ̀ ibi tó dẹ̀ ti ń tọ̀ wọ́n dẹ̀ yọ gbogbo everything àwọn ọmọbìnrin méjì yẹn náà wá kúnlẹ̀ wọ́n wá ń wo John Thomas bàbá mo fẹ́ mo fẹ́ mo fẹ́ bọ́ta ni mo ti yẹ kí man kí lẹ̀ ń ṣe àwọn nǹkan abàmì tó jẹ́ pé ẹ máa ń fi kọ́ àwọn ọmọ. ẹ kò pọ́ ọmọ kéré ẹ wá ṣe nǹkan bẹ́ẹ̀ lójú ẹ̀. sórí àwọn òbí mi wá jẹ pé wọ́n máa sọ pé àwọn ọmọ yẹn kéré ọlọ́run á pèsè fún wa o àwọn ìgbà tó bá yẹ ká kúrò nù yàrá kan. ká kúrò bẹ́ẹ̀ kọ́lọ́run pèsè fún wa ká kú òun bẹ̀ ká bọ́ sáwọn ibi tó tó hmm. gbà wá láàyè tí máa gbà wá àwa náà tá a bá dẹ̀ wà nù yàrá kan ẹja máa ṣe ń dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wọ́ ẹ má máa ṣe kọ́ńbọ́ọ̀kì ẹ má máa ṣe spiritual dancing lójú àwọn ọmọ àwọn á máa gbọ́ tóun oríṣiríṣi. ah bíbélì àti kùránì gan ti jẹ́ kó yé eyín o ah, ah, ah. wípé àwọn nǹkan kan wà yẹ pé tẹ́ ẹ bá ṣe taboo ni abomination ni kò ń ṣe nǹkan tó yẹ ká máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá hmm gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gan kò yẹ a máa ṣe lójú ara wa kò yẹ ká máa ṣe lójú àwọn ọmọ nǹkan tẹ́ ẹ̀ lè ṣe lójú ọ̀rẹ́ yín tẹ́ ẹ̀ lè ṣe lójú àwọn ará àdúgbò yín àwọn ọmọ àwọn ọmọ tí ò tiẹ̀ tí ìwà gbọ́n. kò tẹ̀lé ọkẹrẹ. o ò tí ì rá àwọn ẹgbẹ́ máa gbé àwọn fóònù yín dání gan láàrin ìṣẹ́jú mélòó wọ́n ti lọ wọ́n ti bọ̀ wọ́n ti. ó dẹ̀ àwọn ọmọ ẹ̀ àmọ́ tó yẹ pé láyé ta tẹ̀ wá yìí ọpọlọ wọn nǹkan tó. mi mi tó ń develop software tí wọ́n install sórí àwọn ọmọ yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta. wọ́n ti ń ká gbogbo nǹkan ló ti ń catch ọmọ awáyà yàkuyà ẹ wá máa fọ ẹ máa sọ pé àkèrè ẹ ti ṣe oríṣiríṣi lójú àwọn ọmọ yẹn. ẹ̀yin fúnra yín ẹlẹ́sílẹ̀kùn lẹ̀ hmm. fún àwọn nǹkan kan láti máa ṣẹlẹ̀ láàrin hmm. ẹ̀yin àtàwọn ọmọ tẹ́ ẹ bá ti lè gbìyànjú tẹ́ ẹ paramọ́ lójú àwọn ọmọ torí àwọn nǹkan tẹ́ ẹ rò pa ẹ̀ ń ṣe táwọn ọmọ yìí ò rí wọ́n rí wọ́n rí èmi ní ọmọ ọdún méjì tá a jọ ń gbé ńgbà kan tó jẹ́ pé tó bá jáde síta tó bá kó òun àtàwọn ọmọ kéékèèké ẹgbẹ́ ẹ̀ nínú ilé gbogbo nǹkan tí bàbá àti ìyá ẹ̀ ń ṣe nínú ilé ló máa ń ṣe ń ta kì í ṣe pé o ó ń ṣe é ni ó máa kí àwọn ọmọbìnrin mọ́lẹ̀ tá a máa lù wọ́n nílùú bàrà abánikílódé hmm. a ní bàbá òun náà ṣe ń ṣe nù ni. kò sí ìyá lójú ọmọ. kò sí nǹkan tẹ́ ẹ bá ṣe lójú àwọn ọmọ táwọn ọmọ yìí ò rí wọ́n rí wọ́n mọ̀ wọ́n ń ká a sọ́kàn tó bá dìgbà kan àwọn náà bẹ̀rẹ̀ sí máa exhibit àwọn ọ̀wà yẹn. akẹ́mi mo ti rí ìyá eléyìí mo ti rí ìyá tẹ́ pé ọmọ ẹ̀ ọkùnrin òun nìkan ṣoṣo ló bí hmm. ó ti wá over pamper ọmọ yẹn débi pé hmm. tíyá ìbá máa wẹ̀ a máa mú ọmọ ẹ ọkùnrin náà a máa mú wẹ̀ bathroom wọ́n jọ máa máa wẹ̀ ẹ ìyá ò ní lè ro aṣọ mọ́ ara pé mo fẹ́ wẹ̀ fọmọ mi ó wá dọjọ́ kan ìyá ẹ pé ọmọ lágbájá ó yá nìṣó jẹ́ ká lọ wẹ̀ ọmọ bá ní thank God I will see that black thing again oh, mo mo dúpẹ́ mo tún máa rí kinní yẹn mo kò ah, sáré wò pé ẹ kíá ni a tètè yá ní mọ́mì ẹ wá nǹkan tẹ̀ ṣe àmọ̀ pé nífẹ̀ẹ́ ọmọ yín ẹ̀ ń pàmpẹ́ but ọmọ yín yẹn ọkùnrin ni ó ti ń dàgbà ẹ yé máa wẹ̀ pọ̀ mọ́ ọmọkùnrin ni nígbà tí irú ọmọ yẹn bá máa dé skul irú wọn lè máa rí tó máa lọ sí skul tó máa lọ máa yọjú tó máa lọ máa yọjú ní bedroom àwọn girls hostel. àbí tí wọ́n máa ju gíláàsì ilẹ̀ ńgbà tíṣà bá ń kọ́ wọn lọ́wọ́ lára ọmọ ọmọbìnrin kan sọ fún mi ó ní pé ọmọ ọdún mẹ́fà ló wà tóun ti bẹ̀rẹ̀ sí ní gbé sìgá àmukù bàbá òun tóun ti ń gbé sẹ́nu ìjọ tí bàbá yẹn dẹ̀ ti rí pé ah ọmọ ẹni tí wọ́n máa wùwà yìí oníjọ yẹn ni bàbá òun stop láti máa fa sìgá tàtí tòsí àwa gan mọ nǹkan tó dáa àmọ̀ èyí tí ò dáa ẹ̀ àwa tá dẹ̀ ti mọ rere ẹ má jẹ́ àyà àmọ rere má ṣe é gbogbo nǹkan rere tá a mọ̀ kó yẹ ká máa ṣe ẹ a máa ṣe àwọn ilé tí ò bá dáa tó yẹ ká pawọ́ ẹ̀ títà bá ti ń bímọ ẹ jẹ́ á máa pàtì káwọn ọmọ má máa bá àwọn ìwà kankan tí ò yẹ kán bá má máa bá a lọ́wọ́ wa. akínyẹmí ó tún wá dífá fún ẹ̀yin òbí tó yẹ pé ẹ máa wo àwọn eré hmm. lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn eré tó jẹ́ pé ẹ kàn máa wò pé àwọn ọmọ yìí kéré rated eighteen tí àwọn ọkùnrin àtòbí tó ti ń fẹnu kora wọn lẹ́nu tí wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọmọ yìí máa jókòó tì yẹn máa rò pé ọmọ yóò ti gbọ̀n ọmọ tó yẹ kẹ́ lé wọ kẹ́ lé dànù pé come on stand up nígbà tó bá di pé ẹ̀ sílé channel yẹn lọmọ yẹn máa tẹ̀ ibi tó ti ń rí wò kíní yẹn ti ń stick sí ní ọpọlọ ẹ jọ bíbélì sọ wípé tọ́ ọmọ rẹ kó lè fún ẹ nísìnyí ìwọ tó bá tọ́mọ lọ́mọ máa fún nísìnyí tẹ́ ẹ bá kọ́ ọmọ yín dáadáa lẹ́yìn gan lọ́kàn yín máa balẹ̀ ní gbogbo ibikíbi táwọn ọmọ yín bá wà lẹ́ máa wò pé o oh, mo train ọmọ mi dáadáa tó o bá dẹ̀ train náà dáadáa ó kù sí ẹ lọ́wọ́ ibi tó bá yẹ kẹ́ ẹ ti lu ọmọ ẹ lu ẹ lu torí ẹ <laughs> ẹ lu etí ẹ kó ya ibi tó bá yẹ kẹ́ ẹ ti pamper náà ẹ pamper ẹ má ò cover pamper ọmọ jù ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ tọ́jú àwọn ọmọ yín kí wọ́n lè fún yín nísìnyí ẹ jẹ́ ká lọ bí ojú ọjọ́ ṣe rí lẹ́yìn ojú ọjọ́ tá a bá wò bó ṣe rí ẹ jẹ́ ká tún lọ wo àwọn funny videos wa ètò Ojúmọ́ Ire ó sì tẹ̀síwájú ẹ kú ìjókòó. <laughs> ọlọ́wọ́ igbó wọn ti máa ń rí àwọn kinní yìí kí làwọn èèyàn máa ń rò débi. ọlọ́run dá wa pẹ̀lú ẹ̀bùn orí. Nigeria is talented. Like serious, o máa rí ẹ̀bùn àwọn ẹlòmíì wá wò pé ah, ah kí ló ṣẹlẹ̀ àrùn oríṣiríṣi ẹ̀bùn ah ẹgbẹ́ ọmọ Tems ló gba àmì ẹ̀yẹ Grammy. Ó ti gba Grammy báyìí o. Ah, mo wá rí Tems pẹ̀lú àwọn olórin ńlá lọ́tọ́jọ́ pé ah. wàá tiẹ̀ like seriously. àkọ́kọ́ ẹ wo kí n fi style yẹn. àwọn ará àwọn ará wa ń try gan. kí n fi style yẹn kí n fi sọ fáwọn ọmọ wa obìnrin eh, hmm. ọ̀pọ̀ àwọn nǹkan tó dáa tó dáa wà tẹ́ ẹ lè fi láìfi ṣe hmm. ẹ wò ó tí irú àwọn story bí irú story ọmọ Tems yìí tí ò bá inspire yín hmm, mi ìmọ̀ nǹkan tó lè inspire yín o ẹnìkan tún gba Grammy yẹn náà níbẹ̀ eh, Viola Davis òun náà gba Grammy ìgbà tó gba Grammy yẹn ó ti wá ní àmì ẹ̀yẹ kan tí wọ́n pè ní EGOT ó ti gba Emmy ó ti gba Grammy hmm. ó ti gba Oscar ó ti gba kí ni ẹlẹ́ẹ̀kẹrin yẹn ó ṣáà ti gba mẹ́rin obìnrin ni o ó wá mọ nǹkan tó wá fọ́ níbẹ̀ ni pé kò kì í ṣe wípé ó gba Grammy torí pé kọrin o hmm. òṣèré orí ìtàgé ni. àkọfẹsọ náà kò kan dandan kó kọrin bíi tẹmsọ náà lè máa pẹlẹ ah! bù wọn. òṣèré orí ìtàgé tó padà gba Grammy nínú ẹ̀bùn tọ́nà fún. ìwé tó kọ náà ló ṣe audiobook fún ló jẹ́ kó gba Grammy kò sí nǹkan tẹ́yìn náà ò lè ṣe kò sí nǹkan tẹ́ ẹ̀ lè dà tẹ́ ẹ bá ti fojú sí tẹ́ ẹ hmm. fọkàn sí tẹ́ ẹ ṣetán láti ṣe obìnrin lè gòkè àgbà kì í ṣe ọkùnrin nìkan ló ní kó máa ṣe bí ọkùnrin kó máa ṣe ganleganle ta obìnrin gan lè gapá ó lè bùgá anybody tó bá ti dé gbòòrò tó bá jáde kó bùgá kó ṣe bó ṣe wọn ẹ ṣáàkàn mẹ́sọ̀ wípé gbogbo nǹkan tó yẹ kó o fún látẹ̀ńṣàn hmm. fún gbogbo ẹ̀ látẹ̀ńṣàn ṣe dáadáa ìgbà tó bá yẹ kó o ṣeré ṣeré ìgbà tó bá yẹ kó o ṣiṣẹ́ ṣiṣẹ́ ìgbà tó bá yẹ kó o béèrè béèrè béèrè o má wàá sọ wípé o dínú ẹ̀yìn ọwọ́ tó bá ń dùn yàn ẹ̀yìn yìí fi sábẹ́ aṣọ nǹkan tí ò bá ti yẹ béèrè o la ẹnu kó o béèrè má dákẹ́ open your mouth <laughs> and ask question ṣó wá rí ẹ̀bùn tọ́lọ́hún fẹ́ discover ẹ̀ ẹlòmíì iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe ó kàn rò pé torí àyíkẹ́ ń jókòó rojọ́ àbí torí akínyẹmí náà jókòó rojọ́ ìwọ náà dọ̀dọ̀dọ̀ ṣé ìpè ẹni ṣó o lẹ́mí ẹ̀ ṣó o lè ṣe tó o bá ti lẹ́mí ẹ̀ tó o bá lè ṣe go ahead má lọ ṣe iṣẹ́ oníṣẹ́ torí pé orí lágbájá ó ṣe orí tàmẹ̀dò ó ṣe tó bá easy kó wá ràn ọ̀nà ẹ̀ o <laughs> rí i dájú wípé o discover ara ẹ̀ discover yourself tó o bá ti discover ẹ̀ ó ti tán. gbogbo yòókù báyìí a máa tò lẹ́sẹẹsẹ ni kọ́lọ́n ṣáà fiṣẹ́ wa kó fi hàn wá kó má jẹ́ àṣìṣe oníṣẹ́ ah ó yá wa máa palẹ̀ wa mọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lọlé àmọ́ gbogbo eléyìí tá a ti sọ yìí pátápátá àwọn eléyìí tẹ́ ẹ bá fẹ́ dá sínú ẹ̀ àwọn eléyìí tẹ́ bá wò pé ah ẹni béèrè tẹ́ ẹ fẹ́ béèrè àbẹ́ ẹni àfikún àbẹ́ àyọkúrò tẹ́yìn náà fẹ́ fikún ẹ lè lọ sórí social media wa kẹ́ bá a pàdé lórí gbogbo ẹ̀rọ ayélujára wa at Orisun TV. TV lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook at Orisun TV kí wọ́n máa kọrin wípé à ń jáde lọ lóní Elédùmarè. ẹ jẹ́ bá ń béèrè lọ́wọ́ Àyìnkẹ́ Àdé. à ń jáde lọ lóní Elédùmarè. ẹ ohun tá ó jẹ láwa wà lọ bàbá ká máa pàdé ohun tí yóò jẹ wá ṣẹ́rí bá a ṣe wá jáde tá a lọ síbi iṣẹ́ ọ̀jọ́ wa nǹkan tá a fẹ́ lọ wá jẹ òun là ń wá lọ lágbára ọlọ́run àníbí nǹkan tó máa jẹ ẹ ṣàjẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ follow traffic rules ẹ follow má máa ṣe bí ẹni pé wọn nìkan ni ẹ obey rules iná ẹ má máa ṣe nìgaligaliga nàìjíríà náà ti ní titi ẹ jọ ẹ má fi kàn ẹ má fi kún ẹ ṣe jẹ́jẹ́ láyọ̀ ni a máa padà sí ilé lálẹ́ ẹ kú ojúmọ́. akínyẹmí ọmọ johnson lórúkọ tèmi o lágbára lọ́wọ́ ọlọ́run bá a ṣe bá yín láyọ̀ àtàláfíà láàárọ̀ tòní bẹ́ẹ̀ náà la ṣe máa bá yín tó bá tún dàárọ̀ ọ̀la tó jẹ́ pé ẹ máa gara tán tẹ́ ẹ máa ga ewu tẹ́ ẹ máa jókòó sórí dáínì tẹ́ ẹ kàn máa gbádùn ẹ̀ bá a ṣe fún yín jẹ ojúmọ́ ire òun náà sì lè tò bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀yìn náà lẹ́ẹ̀ṣẹ̀ máa gbádùn ẹ̀ láràárọ̀ lórí Orísun TV bẹ́ẹ̀ bá wá ń wá mi lórí social media ah ó easy bàjẹ́ bàjẹ́ o <laughs> ó easy bàjẹ́ bàjẹ́ o lórí Instagram ẹ wá mi at abdulwahala underscore bẹ́ẹ̀ ṣì rí mi lórí instagram ní at abdulwahala underscore tẹ́ bá fẹ́ wá mi lórí twitter at troubledin ẹni wàhálà mi pọ̀ ẹ bínú at troubledin bẹ́ẹ̀ ṣì rí mi lórí twitter ni. àwọn tó rí facebook orúkọ mi ò yí padà akínyẹmí johnson bẹ́ẹ̀ náà ni kẹ́sẹ̀ wá mi lórí facebook. wàhálà wàhálà wàhálà wàhálà àwọn ò wá wàhálà àmọ́ tó bá gbé wàhálà wà kò sí wàhálà. ẹ pàdé mi náà lórí gbogbo eh, ẹ̀rọ ayélujára lórí twitter àti Tosin Kujore lórí ig at Ayinke Dao Kujore lórí facebook ẹ like page mi Ayinke Dao Kujore mi tí tòótọ́ Ayinke Kujore mọ bíbí ni wonderful Dao Kujore àsọ̀rọ̀ fetefete ló ń kí yín wípé ẹ kú ojúmọ́.